ẹ káàbọ̀ padà. ìpè ti jáde sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti kún fún àdúrà gidigidi nítorí ọ̀pọ̀ ohun tí ọlọ́run sọ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí ohun tí ìránṣẹ́ ọlọ́run kan ayaba jésù sọ ẹja lọ gbọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ìpè tún ti jáde sí láti máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ látàrí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè ní tòrótìbù ilẹ̀ yìí ẹni tí ó tún ìpè yìí pè ní ìránṣẹ́ olúwa felicia mudúpẹ́ olúwayẹmí wípé àsìkò àdúrà lélẹ́yìí fún gbogbo ènìyàn láti mú un ní pàtàkì wọ́n sọ wípé gbogbo ohun tí olúwa sọ ní ìparí ọdún tó kọjá ní ọdún 2019 ní oṣù kejìlá december lórí ọdún ọdún 2020 ní gbogbo rẹ̀ ló ti fẹ́ẹ̀ ṣetán láì tí ì bọ́ sínú ìdajì ọdún 2020 yìí ẹ gbọ́ bí ó ti sọ. ọlọ́run yóò lànà àti jẹ fún wọn ní 2020 yìí ọlọ́run yóò bójú wo orílẹ̀-èdè yìí yóò la orílẹ̀-èdè kọjá pẹ̀lú agbára ìyanu láti mú ohun gbogbo padà bọ̀ sípò ṣùgbọ́n ìmúpadà bọ̀ sípò náà kó má mú omijé díẹ̀ dání kí ohun gbogbo tó padà sípò ní 2020 yìí ọlọ́run ní kí gbogbo orílẹ̀-èdè kí á gbàdúrà dáradára nítorí nígbà tí òjò bá bẹ̀rẹ̀ sí í rọ̀ yóò máa sán àrá yóò sì máa ní ìjì yóò máa ní ìjì yóò sì máa ní àrá ẹ kọ sílẹ̀ bí mo ṣe ń sọ ó tẹ̀síwájú wípé láti padà sí ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà bíi àìsí owó àìsàn ìjàmbá iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ń fi àsìkò náà pé gbogbo àwọn ènìyàn láti padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn àti láti máa fi àdúrà ní òrèkóòrè ran àwọn olùṣèjọba àti àwọn olórí gbogbo lọ́wọ́ ní ẹ̀ka ní orílẹ̀-èdè nàìjíríà lákòótán ó rọ gbogbo àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n mú ìsìn ọlọ́run ní pàtàkì kí wọ́n sì tí wọ́n gbàgbọ́ ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan ti sọ wípé ọ̀pọ̀ àwọn àbádòfin èyí tí wọ́n ti gbé yẹ̀wò nínú ilé-ìgbìmọ̀ asòfin ti sáà tó kọjá ìyẹn ti ilé-ìgbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kẹjọ èyí tí kò tí ì di ìbuwọ́lù ni àwọn yóò tún bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò wọn báyìí. ó ní ọ̀pọ̀ nínú àwọn àbá ọ̀hún ni àwọn aṣòfin tún ti ń na ọwọ́ rẹ̀ sókè Lawan ló pàṣẹ fún olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù àti èyí tó kéré jùlọ tó ń ti alága ìgbìmọ̀ alábẹ̀ṣékélé tó ń rí sí ọ̀rọ̀ ìlànà àti okòwò Sadiq Umar láti ṣe àkójọ àkọsílẹ̀ irú àwọn àbá bẹ́ẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ kejìdínlógún oṣù yìí ẹ̀wẹ̀ ọ̀pọ̀ àwọn àbá tí ààrẹ kọ̀ láti buwọ́lù ni Petroleum Industry Governance Bill, Electoral Amendment Bill, Digital Rights Bill, Peace Corps Bill àti Àjàòkúta Steel Company Bill. Ọ̀rọ̀ aṣòfin làwọn à ń tẹ̀lé àgbéyẹ̀wò fún ìgbà kejì lórí àbádòfin tó ń pè fún ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ Federal Health Science ní ìlú Òtúpò ìpínlẹ̀ Benue bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti gbé àbá ọ̀hún yẹ̀wò nínú ilé ìgbìmọ̀ aṣòfin kẹjọ ìyẹn ti sáà tó kọjá èyí tí aṣòfin tó wá láti ìpínlẹ̀ Benue náwó ọ̀rọ̀ náà sókè àmọ́ aṣòfin David Mark ló ṣàtìlẹ́yìn jù fún àbá náà nínú ilé ìgbìmọ̀ aṣòfin ti sáà tó kọjá èyí sì wáyé ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2019 àmọ́ ààrẹ kò buwọ́ lù ú bẹ́ẹ̀ ni kò sì kó dànù bẹ́ẹ̀ ni kò sọ ohunkóhun lórí àwọn àbá náà lẹ́yìn àgbéyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan wá mú wá sí ìrántí bí ó ti gbóríyìn fún asòfin David Mark nígbà náà lórí àbá náà tí ó ṣàtìlẹ́yìn fún. lákòótán Ahmed ní ohun kan gbòógì tí àwọn lè fi mú inú àwọn ènìyàn dùn ni nípa bíbuwọ́lù ọ̀pọ̀ àwọn àbá ọ̀hún kí wọ́n sì fi ẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ ààrẹ iléègbìmọ̀ asòfin ọ̀hún wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí asòfin tó ń ṣojú ìpínlẹ̀ Kano ìyẹn Barau Jibril pè fún ìsọdòfin àwọn àbá tó ti pọ̀ nílẹ̀ náà wọ́n ní ìdààmú ni láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àbá tuntun mìíràn dìde nígbà tí àwọn mìíràn wà nílẹ̀ tí wọn kò tíì di ìbuwọ́lù nínú ìgbìmọ̀ asòfin tó kọjá lákòótán wọ́n tún pè fún àgbéyẹ̀wò àbádòfin tí yóò mú kí àwọn asòfin tètè buwọ́lù àwọn àbá tó ti wà nílẹ̀ iléeṣẹ́ ààrẹ ti sọ ìdí tí kò fi gbé ìgbésẹ̀ lórí dídá àwọn ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ààbò dúró gẹ́gẹ́ bí ohun tí àwọn ọmọ nàìjíríà àti iléègbìmọ̀ asòfin àgbà ń pè fún. iléeṣẹ́ ààrẹ ni kò tí ì tó àsìkò láti dá àwọn ọ̀gá àgbà ikọ̀ elétò ààbò orílẹ̀-èdè yìí dúró lẹ́nu iṣẹ́ nítorí àwọn ètò àti ìlànà kan wà tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé kí wọ́n tún lè yọ àwọn ọ̀gá àgbà náà kúrò níṣẹ́. akọ̀wé sí ìjọba àpapọ̀ Boss Mustapha wọ́n sọ eléyìí jáde láti jẹ́ kí àwọn ènìyàn mọ ìdí tí ìjọba kò fi gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ń ké sí ààrẹ láti dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ààbò dúró ní orílẹ̀-èdè yìí látàrí ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́hẹ̀ èyí tí wọ́n sọ wípé ó fẹ́ dàbí pé ọ̀rọ̀ ètò ààbò ọ̀hún kò yé wọn mọ́ ó sọ eléyìí ní ibi ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n pè ní CAN ẹ̀sìn àti agbára ní nàìjíríà ìyẹn CAN religion and power in nigeria èyí tó wáyé ní ibi gbàgede àwọn ọmọlẹ́yìn kristi ìyẹn national christian center ìwé ọ̀hún ni akọ̀wé yányán tẹ́lẹ̀ rí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi samuel salifu kọ láti fi ṣe ìlàlọ́yẹ̀ irú ẹgbẹ́ tí christian association of nigeria jẹ́ gan-an olú ìwó ti ìlú ìwó ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ọba abdulrasheed akànbí ti sọ wípé òun kò ṣíwọ́ sókè lu ọba díkírùláì akínrọ́pò gẹ́gẹ́ bí ohun tí ìròyìn sọ ọba akànbí ló sọ eléyìí fún àwọn oníròyìn ní ibi tí àwọn oníròyìn ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní kò sí òtítọ́ kankan nínú ọ̀rọ̀ ọ̀hún pé wọ́n kàn ń fi jẹ òun lẹ́sẹ̀ ni olú ìwó ní ọ̀rọ̀ nìkan làwọn fi jà kò sí ẹni tó ṣíwọ́ sókè lu ẹnì kejì nínú àwọn. ọba náà tún sọ wípé ohun tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti agbóhùn jẹ́ ìjà fún àwọn mẹ̀kúnnù àti àwọn ọba èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba máa ń fi ọwọ́ ọlá gbá lójú. olú ìwò ni òun gbé agbóhùn àti àwọn ọba tó kù lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá láti bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n yéé ta ilẹ̀ tí kì í ṣe tiwọn mọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn ọba náà ń ta sáré ilẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà sixty thousand naira èyí tí kò dùn mọ́ òun nínú ó sì ní ìwà ìbàjẹ́ lòun ká kúrò nílẹ̀ kò sí nǹkan mìíràn àti wípé òun kì í ṣe ọba oníjàgídíjàgan gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn ń sọ lákòótán ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bu ẹnu àtẹ́ ìjà náà bẹ́ẹ̀ ni arábìnrin Fúnkẹ́ Ẹgbẹ́mọdé sọ wípé àbùkù ló jẹ́ fún àṣà ilẹ̀ Yorùbá kí àwọn ọba méjì wọn ṣíwọ́ sókè lu ara wọn nínú ìpàdé. ìpínlẹ̀ èkó ti ṣe àkọsílẹ̀ ìbẹ́sílẹ̀ ibà ọ̀rẹ̀rẹ̀ tó ń jẹ́ lassa fever fún ìgbà àkọ́kọ́ èyí tó ti ń ṣọṣẹ́ ní àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún ní ilẹ̀ nàìjíríà kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà kòfẹ́sọ̀ akin àbáyọ̀mí sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan pé àwọn ti fi ìdí ìbẹ́sílẹ̀ lassa fever ìyẹn àrùn ọ̀rẹ̀rẹ̀ múlẹ̀ báyìí àti wípé ẹni tó ní àrùn ọ̀hún ti wà ní ìyàsọ́tọ̀ ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn ti fáfitì ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos University Teaching Hospital Àbáyọ̀mí nígbà tó ń fi ọkàn àwọn ará ìlú Èkó balẹ̀ pé àwọn yóò ṣàmójútó rẹ̀ dáadáa rọ àwọn ènìyàn láti má káyà sókè rárá ó fi ọkàn àwọn ará ìlú Èkó balẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ìyẹn Federal Ministry of Health àti àjọ ìjọba àpapọ̀ tó ń rí sí lílé àrùn wọ̀gbẹ́ ìyẹn Nigeria Center for Disease Control láti rí dájú wípé àrùn náà kò tàn kálẹ̀ ní ìpínlẹ̀ Èkó kọmíṣánná fún ètò ìlera náà wá ń jẹ́ kí àwọn ará ìpínlẹ̀ Èkó mọ̀ wípé ó ṣe pàtàkì fún wọn láti pa òfin ìmọ́tótó mọ́ nígbà gbogbo nítorí ó jẹ́ ara gbígbégi dínà àrùn ní ìpínlẹ̀ Èkó kòfẹ́sọ̀ Akin Àbáyọ̀mí sọ wípé lílé àrùn wọ̀gbẹ́ àti gbígbégi dínà àìsàn jẹ́ ojúṣe gbogbo ará ìlú kì í ṣe ìjọba nìkan nípasẹ̀ ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó aṣọ ilé ilẹ̀ àyíká àti agbègbè ó tún gba àwọn ènìyàn níyànjú láti máa kó àwọn ìdọ̀tí wọn sí inú àwọn golodomu tó ní ìdérí kí èkúté má bàa ráyè tàn kálẹ̀ kí gbogbo àyíká sì máa wà ní mímọ́ tónítóní ó tún ní kí àwọn ènìyàn máa fi ọṣẹ fọ ọwọ́ wọn lóòrèkóòrè láti dènà àrùn tó lè fẹ́ ti ibi ọwọ́ lọ sẹ́nu wọlé sí wọn lára lákòótán ó ní àìsàn rẹ̀rẹ̀ ọ̀hún ti wà ní ìyàsọ́tọ̀ bẹ́ẹ̀ ni àmójútó tó péye yóò wà fún ẹni tó ní àrùn náà tó kì í dùn kó pọ̀ ṣíúmbà iná ni ọbẹ̀ oge ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a rántí wípé ó ṣe pàtàkì fún wa láti máa súnmọ́ ẹlẹ́dàá wa nígbà gbogbo torí àwọn pító àti àlùfáà tá a lọ ń kó ọ̀rọ̀ ayé wa bá àwọn náà ní ìṣòro tiwọn tí wọn kò lè sọ síta kó má wàá jẹ́ wípé ìgbà tí ìwọ bá tún fẹ́ kó ìṣòro rẹ̀ mìíràn lọ bá wọn yóò jẹ́ àsìkò táwọn fúnra wọn ń sunkún lórí ìṣòro Sekinat Ọláìdérájí ló ń sọ wípé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la